إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته ترى الحصول الثلاثة وأدلتها في أنبكك على الله في شيخ وأبا الشيخ محمد بن عبد الوهاب رحمه الله ìṣìpé àwọn ni wọ́n kọ síra náà ibi tí abákíkà síra náà dé òun náà ni pé àṣelálàyé kányìn àyà tí ṣé òfin mú wá ibi tó ti ń ṣàlàyé pé fàyèdà kí lọ́lọ́kà máa ń rọ́bù fọ́kùn rọ̀bì ọmọ olóbi rọ̀bánì wọ́n mú àwọn àyà oríṣiríṣiríṣiríṣi wá èyí tí a kà kányìn òun náà ni ibi tí olùwàtí ayé wa ní náà sùn. يسير واتني يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون شيخ مواروا لا ترقي كما في الله أبا أنا تسمع في الماء أنا يوم أوان كثير لو بانشي أتي أوان

وأنزل من السماء ماء وأخرج به من الثمرات رزقا لكم ولا تجعلوا لله أندادا وأنتم تعلمون قال ابن الكثير رحمه الله تعالى الخالق لهذه الأشياء هو المستحق للعبادة شخني ara tí yẹn fi lè mọ ọlọ́run ọba ọba tó dá ẹ̀dá tó ṣe pé òun náà ni ọlẹ́tọ̀ kí ẹ̀dá kó sì máa sìn wọ́n ní pé olùwọ́ba tó sọ ní Suratul Baqara wípé ẹ̀yin èèyàn yá ayyuhan nasu u'budu rabbakum olúwa ní ẹ̀yin èèyàn ẹ máa sin ọlọ́run yín ẹni tó dá yín rabbakum alladhi khalaqakum wàá tó ṣe pé òun ló yín. والذين من قبلكم تشكون لدعوا وتوان شواجوي لعلكم تتقون كجن تبير ولو وبنا أريك تباو نبتي عن بابا نبتي شيخ محمد بن عبد الله رحمه الله وفي ملك هو الرب هو المعبود وأن يقولوا ثمانية رب تمارناني المعبود انت مسكين انت ما سكين تقبل ما سكين تولد وكاسكين àwọn fi mú àyà yẹn wá wọn ní olówó bá pé àwọn èèyàn ike ẹ̀ẹ́dúdú rabbakum ẹ̀sìn olówó bá yín kí ló dé fìsìn alladhi khalaqakum àti ṣepọ̀ ń lọ dá yín walladhina min qablikum òun lọ dá àwọn tó ṣáwájú yín la'allakum tattaqun kẹjẹ ní tí ó bá yín ẹ tó wá wo àwọn àpèjúwe tí olówó bá tó fi lélẹ̀ fún wa tí ó jẹ́ kí n fi mà wípé olówó bá yìí náà ó ọmọ ènìyàn kó sùn alladhi ja'ala lakum al-arda firasha òun ni ó ṣe ìlẹ́lẹ̀ ní tó tẹ́ pẹrẹsẹ was-samaa'a binaa'a ó tún ṣe sánmà ní nǹkan tó máa ń gẹ́gẹ́ bí àjà wa anzala mina as-samaa'i maa'an bákan náà òun náà ni wá sọ ń sọ̀kalẹ̀ fún wa láti sánmà omi ẹni pé omi òjò ẹ wo àwọn àpèjúwe yìí àwọn iṣẹ́ tí olúwa bá ń ṣàlàyé fún wa nínú àyà yìí ó ní òun lòun dá ilẹ̀ òun lòun dá sánmà ẹ̀rí kọ́lẹ̀ nu àpèjúwe méjèèjì lásán ó tu ọmọ ènìyàn tó bá jẹ́ olè òrí tó ní òrí tí kò sì ní ọlọ́run ọba rẹ̀ sìn kán ní kí ló tó ń sin ọlọ́run kó ní à ẹni tó dá gbogbo sánmà yìí ni ẹni tó dá gbogbo ilẹ̀ yìí ni bàtà àkókò rí ẹnìkan rí kó jáde níjọ́ kan á sì lè rí kó wá ní iṣẹ́ rí láti sọnù ibi báyìí síbi báyìí òun lòun ní kò ṣe é ṣe kò sí bá ọlọ́run bá pín ọlọ́run bá ní fa akhraja bihi wa anzala mina as-sama'i ma'an òun lòun mú omi jáde láti inú sánmà fa akhraja bihi mina as-samarat omi yẹn náà ló tún wá fi mú àwọn irúgbìn jáde láti inú lẹ́lẹ̀ rizqan lakum tí omi yẹn máa jẹ́ ntẹ́yìn jẹ́ tí ó máa jẹ́ àròsìkì fún yín ẹni pé nìyẹn bá rọ̀ òun ni yóò wá gbé irúgbìn jáde láti inú lẹ́lẹ̀ ìwà àwọn ìgbà tó lọ́wọ́ bá sọ gbẹ̀ tán ó ní gbogbo àwọn iṣẹ́ mi tí mo sọ pé mò ń ṣe yìí dásánmà dídá ilẹ̀ ẹlẹ̀ rírọ òjò láti sánmà ń mú irúgbìn jáde kò sí nǹkan kan tí mo fẹ́ rí kẹ́ rí níwòye ń bẹ̀ ju pé fala taj'alu lillahi andada ẹ má ba ọlọ́run wá orogún o gbogbo tí ń jẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba ẹ gbọ́dọ̀ gbé fún nǹkan míì gbogbo tí ń jẹ́ ìjọsìn ọlọ́run ọba ẹ gbọ́dọ̀ gbé fún nǹkan mi wàlá tẹ́jì alólèláyè àǹdáàdàn ẹ má wá orogún pẹ̀lú ọlọ́run wa antum ta'lamun kẹ́yìn náà mọ̀ pé kò sí ẹnìkankan tó lè jẹ́ orogún pẹ̀lú ọlọ́run tó lè ṣe ọlọ́run ọba káfí pé nǹkan tó yẹ fún ọlọ́run fún irú ẹni bẹ́ẹ̀ sọ irú àwọn ọ̀rọ̀ yìí ọ̀pọ̀ ní oríṣiríṣi nínú àyà tó ṣe pé ọlọ́run bá fi ń ṣe ìsíwòye ìsílàkàyọ ọmọ ẹ̀dá mọ̀nìyàn láti mọ̀ pé olúwa ọba yìí òun ẹ̀ kéèyàn ó sìn yóò mọ̀ wá tọ́ka sí àwọn nǹkan tó dá àwọn nǹkan mèremère ẹ̀tún wọn Suratul Ghafir olúwa bá nílò khalqu samawati wal ardi akbaru min khalqi nnas walakinna akthara nnasi la ya'lamun olúwa ní ẹ̀yìn èèyàn ẹ̀jọ̀kọ́ jẹ́ ẹ̀jọ̀kọ́ jẹ́ náà ni sheikh islam tèmi muhammad bin abdulhamid rahimahullah wọ́n mú àwọn àyà àwọn iṣẹ́ àwọn àmì ọlọ́run ọba láti fi ṣàpèjúwe fún wa ẹ̀wò ìṣesí tí wọ́n ń ṣe yìí ìṣesí bí al-Qur'an gẹ́gẹ́ bó ṣe gbé kalẹ̀ gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam bó ṣe gbé kalẹ̀ náà ni olùwàbá ni la khalqu samawati wal ti ṣe ẹ̀kọ́ náà lè wo sọ́mọ̀ kó wo lẹ́lẹ̀ kó hàn pé ó ju ọ lọ kò sí ń tọ̀hún tó lóhun tóbi tó lóhun tóbi ju sọ́mọ̀ lọ kò sẹ́ni tó tóbi tó lóhun tóbi ju lẹ́lẹ̀ lọ walakin akthara an-nas la ya'lamun àmọ́ pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn ò mọ Ọlọ́hun Ọba wọn ò tẹ̀lé wọn sin Ọlọ́hun Ọba Ọlọ́hun Ọba tó ń fún ọ ìyíwòye wa ó tún pè wá sí inú Suratul Luqman ó ní pé khalaqa ẹ̀yàn tábàlọ́wọ́ àyà ẹlẹ́ẹ̀kẹ́ wá sí ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kànlá ní ọba ní ara tó fi kẹ́yìn ọlọ́run ẹ̀yìn ẹ̀yìn kẹ́ ẹ dá ìní ọlọ́run ọba mọ̀ ẹni pé yẹn máa ń dá ọlọ́run ọba mọ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀ tó ṣe níwọ̀n ni kọ́lákọ́ a'udhu billahi minash shaitanir rajim ní kọ́lákọ́ samawati wa ghayra amadin tarawnaha olúwa ní èmi ni mo dá sánmà mi fi òpó kankan sí tẹ́yìn náà lè báyìí pé ah, òpó tó fi sọ́ọ̀kì ibi báyìí nìkan máa jà kò sí bí ilé ṣe lè rò kó máa bí ilé ṣe lè rò kó tó tá a bá fẹ́ ní pé abẹ́fẹ́gbé ní alájà kò lè dádúró àti kó ní òpó tó bá fi di pé ilé wà tí ò lópó ẹ̀kan láàrin ọkàn ìyá wálẹ̀ níjọ́ kan ni sotori pé kí ni òpó yẹn ibẹ̀ ni ilé yóò fara lé náà ni ọlọ́run bá ń sọ fún wa pé òun wá dá sọ́nà àti lẹ́lẹ̀ ní ọ̀nà tó ṣe pé kò sí ẹ̀dá kan tó lè ṣerú ẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ánẹ́dẹ̀ ń tọrọ òun hà mo dáa. kò ní òpó kankan tí mo fi mú kò ní pílà kankan tàràwọn náà ń kálukú náà fi rìn bẹ́ẹ̀ wọ́n náà ń rí ibi mi náà ṣe ń rí وألقى في الأرض رواسي أن تمد بكم وبث فيها من كل دابة وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم الله سبحانه وتعالى هني wọ́n alqa fil ardi rawasiya wọ́n wá fi àwọn òkè sí orílẹ̀ ayé àwọn tó ní dàbí kù wọ́n lè jẹ́ kí ilẹ̀ yẹn kó máa mì tìtìtìtì máa ń lẹ́sẹ̀ wa bassa fiha min kulli dabba lórílẹ̀ ayé òun tó wá fi àwọn dábàá oríṣiríṣi olùwọ́ bá da síbẹ̀ wa anzalna minas sama'i ma'an olúwa ni mo tún wá dá omi mo ń sọ kalẹ̀ láti sánmà. فأنبتنا فيها من كل زوج كريم olùwàní wọ́n tún wá ń tún mú jáde كريم omi tó bá rọ̀ yẹn wọ́n mú àwọn zewj kerim àwọn oríṣiríṣi àwọn irúgbìn tó jẹ́ oríṣiríṣi tó dára tó rẹwà lọ́lọ́run bá mú jáde wọ́n náà wo oríṣiríṣi àwọn irúgbìn oríṣiríṣi tí ọ̀jọ̀ra wọn èyí tó pé nílùú mi tẹ́ẹ̀ ní rí nílùú mi tó pé ó nílùú mi náà ẹ̀ tún nílùú mi náà yẹn pé ní orílẹ̀ mi ẹni tó bá jáde mọ́ta tó lọ sí Sudan àwọn irúgbìn kan bẹ tó ṣe pé ẹ lè rí Nàìjíríà bẹ́ẹ̀ náà sì ni àwọn irúgbìn kan bẹ Nàìjíríà tó ṣe pé ẹ lè rí Sudan ẹ lè rí Saudi ṣe ẹ lè rí ní orílẹ̀ èbòmí bí ó gbogbo ẹ ṣe yàtọ̀ síra wọn nù ní kullu zawjin karim oríṣiríṣi lọ́wọ́ wọn bá da olúwa ní hàdà khalqullah hmm. olúwa ní ẹ̀dá tọ́lọ́run lélẹ́yìí ntẹ́mi ọlọ́run ọba ṣe lélẹ́yìí ntí mo dá lélẹ́yìí fa aruni madha khalaqa alladhina min dunihi gbogbo ntẹ́ bá sọ pé ó tóbi ọkàǹkà ó ní ti pé ẹ̀ ń gbéjọsìn fún àbí ẹ̀ ń pè ní ọlọ́run àbí ẹ̀ ń pè ní nǹkan kan nínú ẹ̀tọ́ ọlọ́run ẹ̀ ń gbé fún olúwa ní ẹ̀sùn tẹ̀yìn dá o ẹ̀sùn táwọn ènìyàn dá kiri báwo bọ́ọ̀lì mú na fi bọ́ọ̀lì àlè mọ̀bìn olúwa ní gbogbo ẹni tó bá jẹ́ alábòsí ẹni pé ẹni tí ń ṣẹbọ ẹlẹ́bọ ẹnìyẹn nù kọ́dà àánú rẹ̀ kò rújú ẹni pé ẹni tó bá ń gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún nǹkan míì ẹni tó ń sin òkè ẹni tó ń sin omi tọ́mọ pomi ní ọlọ́run tọ́mọ láwọn lọ́lẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ omi Allahu Akbar ẹ̀dá ọlọ́run ọba ẹni tí ó ń sin Ògún ẹni tó ń sin Ọbàtálá ẹni tó ń sin séwù olèmi lè máa pín fún fún séwù báwo òun ni pété yẹn bá ti nà lè ń bá ẹni tí ń jẹ́ séwù abẹ́ ń pẹlẹ ní ọlọ́run ń bẹ láyé ni àbótí kú ni ẹ wá lọ lè ń tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ so yàtọ̀ sí i láàrin èèyàn tẹ́ntẹ́ ń lọ síbi Ògún àtẹ́ntẹ́ ń lọ síbi Ọbàtálá àtẹ́ntẹ́ ń lọ síbi ìdí òòṣà láti lọ lè tọrọ olúwa ní gbogbo àwọn nǹkan tí wọ́n kà kalẹ̀ yìí ṣé déédéé ni Ọlọ́run ọba ni wọ́n ẹ̀sùn tí wọ́n bá dá kí n rè olúwa ní bá lè bọ́ lè mú un fẹ́ bọ́ lẹ́yìn mọ̀bí gbogbo èèyàn ẹni tí ń ṣe pẹ̀lú Ọlọ́run ọba yìí inú àmì tí ni wọ́n wà yẹn ni pété bá wo àwọn àyàtà ń kà láfẹ̀ẹ́ kalẹ̀ yìí olúwa bá àìsàn ìjẹ́lẹ̀ ó tába fẹ́ mọ̀ pé ọlọ́run ọba òun ni ọlọ́run níta lè fi mọ̀ òun nìkan ló máa wo àwọn iṣẹ́ rẹ̀ náà ni sheikh islam muhammad ibn abdul wahab náà ni wọ́n fi mú wa ìgbà tí wọ́n mú àyà yẹn wá tán yẹn ni pé àyà wala taj'alu lillahi andadan wa antum ta'lamun wọ́n ní qala ibn kathir wọ́n ní imam ibn kathir sọ báyìí rahimahullah kúlẹ̀ ọba kó bá wa kẹ́ wọ́n ní al-khaliqu li hadhihi al-ashya' huwa al kó lè lè ìbàdà ọba tó dá gbogbo àwọn nǹkan wọ̀nyí tá nǹkan wa wàláhì òun ló sí ká máa sìn wọn náà ronú ara rẹ̀ wọn náà wòye síra rẹ̀ wo nǹkan tó ń ṣe nínú rẹ̀ ǹjẹ́ bó ṣe ń ṣe tó ń sin ṣó tó ń sin nǹkan ní papọ̀ mọ́ ǹjẹ́ nígbà tó ń bẹ ọlọ́run lọ lè òun lè ń gba òsàn òun lè ń gba iye òun lè ń sẹkún dẹ̀rín gbúrú eléyìí àìpé orí náà ní ń jẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ bọ́ pẹ̀lú ọlọ́run ọba náà ní ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bá jẹ́ kó yẹ tó àwọn ṣé nǹkan kan bẹ ìmì ọba ni ṣùgbọ́n mo dá ẹ̀dá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni mo lè fi hàn kánú àlámọ̀rí ló si sí kí mùsùlùmí kó máa sìn sùnnà ni pé mùsùlùmí ó gbọ́dọ̀ wúra rẹ̀ ǹjẹ́ ní tí olúwọba tó torí rẹ̀ dá òun tí olúwọba ń polongo ipe nǹkan ọ̀kan tó ń ní lọ́dọ̀ nìyẹn iná nìyẹn ǹjọ́ ènìyàn ń ṣe ó ní kéèyàn mọ ọlọ́run ọba náà ní ọba tó ṣe pé òun náà ní adẹ́dà tó bá kan náà sì fún un máa gbé ìjẹ́ ìjọsìn ìjọsìn máa gbé fún máa mi في رضا عز وجل تونبي داتي شيخ محمد عبد الوهاب رحمه الله تونتون با قرايلا وان العبادة وأنواع يعني في العبادة التي وأنواع العبادة التي أمر الله بها مثل الإسلام والإيمان والإحسان والإحسان ومنها الدعاء والخوف والرجاء والتوكل والرغبة والرهبة والخشوع والخشية والإنابة والاستعانة والاستعاذة والاستغاثة والذبح والنذر وغير ذلك من أنواع العبادة التي أمر الله بها كلها لله والدليل قوله تعالى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا شيخ محمد بن عبد الوهاب رحمه الله gbàtọ́tún bá tíra yìí lọ wọ́n ní gbogbo àwọn tí ń jẹ́ pé tí ń jẹ́ ìjọsìn gẹ́bà ti ṣe mà tá a sì mú àwọn àlàyé wa lóríṣiríṣi gbogbo àwọn àyà tí a kà síwájú yìí nínú báàbù bima arafta rabbak ta kà wọ́n àyà lóríṣiríṣiríṣiríṣi kò túmọ̀ sí nǹkan kò túmọ̀ sí nǹkan kan ju pé ká fi sin ọlọ́run ọba nìkan ṣe lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Imam Ibn Kathir ta kálẹ̀ kan ipe al-khaliqu li hadhihi al-ashya' wal-mustahiqqu lil-ibada ọba tó dá àwọn nǹkan tá ń kà yẹn ti ń jẹ́ àwọn àmì àti àwọn ẹ̀dá rẹ̀ lọ́lẹ́tọ̀ọ́ sí kí a máa sìn ṣé kí wọ́n ní wà ní wọ́n wulẹ̀ ìbáàdà àwọn oríṣiríṣi nǹkan tí ń jẹ́ ìbáàdà ẹni pé ìbáàdà ọ̀pọ̀ lóríṣiríṣi ọ̀pọ̀ ní oríṣiríṣi aláti amárànláhùn bíi àtúnṣe pọ́lọ́n ló fi pa wá láṣẹ ṣe pé òun ló pa wá láṣẹ mistul islam gẹ́gẹ́ bíi ṣíṣe islam ṣíṣe islam kéèyàn jẹ́ mùsùlùmí kéèyàn ṣe islam. شيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله nínú àwọn nǹkan tí wọ́n wá pé ọjọ́ oríṣiríṣi ìjọsìn wọ́n ní mithlul islam wal iman wal ihsan wọ́n ní àpèjúwe islam ṣíṣe àbí iman àbí al ihsan gẹ́gẹ́ bí a ṣe mọ̀ bí ta bá rí àwọn àfáìsìn tí wọ́n bá lo al islam àti al iman papọ̀ a máa rí pé a jẹ́ pé al islam ó ní ìtumọ̀ lọ́tọ̀ nu a ti jẹ́ pé al iman yóò ní ìtumọ̀ ní ọ̀tọ̀ nígbà tá a bá rí wọn ní àyè ọ̀tọ̀ọ̀tọ̀ tó yẹ pé islam nìkan la rí bá a ṣe rí islam yóò sì mọ túmọ̀ pé a rí al-iman náà tá a bá tún rí al-iman lóhun náà tó jẹ́ àdárí yóò mọ túmọ̀ sí pé a rí nǹkan ní al àmọ́ ní àyè a sheikh islam muhammad ibn abdul wahhab rahimahullah wọ́n mú àwọn ọ̀rọ̀ yìí wọ́n tò wọ́n léra wọn ni wọ́n ní mithlul islam wal iman wal ihsan ǹjẹ́ yóò máa túmọ̀ wípé a gbọ́dọ̀ ṣe àlàyé nǹkan tí ń jẹ́ islam lọ́tọ̀ bákan náà tí ń jẹ́ al-iman ọ̀tọ̀ ní níbí bákan náà al-ihsan ní tí ń jẹ́ pé máa ṣe dáadáa tábà ní al-islam ọ̀nà tó ti rọrùn jù láti fi ṣàlàyé rẹ̀ òun náà tábà sọ pé al-islam òun náà ní istislam li awamirillah wa ijtinab nawahihi istislam li awamirillah wa ijtinab an-nawahihi òun náà ní kí n ò jù pàjù ṣẹlẹ̀ fún àwọn àwọn àṣẹ tí olúwa bá pa ṣùgbọ́n kan náà ká sì jìnnà sí àwọn nǹkan tí ó ní ká jìnnà sí ká má ṣe àbí ká ní wọlé islam wọlé inqiyad wọn ni kéèyàn ojú pájú ṣẹlẹ̀ wọlé inqiyad wọn ni kéèyàn tẹríba kéèyàn sọ̀rọ̀ ń yányá bí awamiri Allah bí ìtìyàn ni awamiri Allah pẹ̀lú kí wọ́n máa mú nǹkan tó pa wá láṣẹ tí tó bá ní kí wọ́n ṣe kí wọ́n máa ṣe wọ̀ṣìṣì náà bí náà wáyé kí wọ́n jìnnà sí nǹkan tó ní ká máa ṣe máa àwọn afá máa ń ṣàlàyé tí ń jẹ́ islam báyìí àmọ́ tá bá ti ẹ̀wú látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ní tí anábì sallallahu alaihi wasallam gan tó fi ṣàlàyé tí ń jẹ́ al-islam fún wa wọ́n hàn nínú hadisi jibirili tí al-imam an-Nawawi hadisi ẹlẹ́ẹ̀kejì nínú tíra wọn tí ń al-arba'un so òun náà ni ìgbà tí Jibril ló ń bi anabi sallallahu alaihi wasallam ike akhbirni anil islam tí anabi wa dá lóhùn tó ní kó ṣàlàyé kí ni jẹ́ islam fún mi anabi wa ni an tashhada an la ilaha illallah wọn ni kò tí ọkọ dá ọ lójú bí kò ṣe ń tá àmì sí àyàfi allah wa anna muhammad rasulullah kò sì ń gbà pé anabi wa muhammad sallallahu alaihi wasallam ojúṣe ọlọ́run ọba ni wa tuqimu as-salah kó máa gbé wa tu'ti zakah kó máa وتصوم رمضان قسم باوي من وش رمضان بكنا وتحج البيت قسم الله قول سلو الله إن استطعت إليه السبيل تبات الله ولا لا تلا ẹ̀rí pé àwọn nǹkan mara àrùn tó ń jẹ́ òpó islam tá a máa ń wí gangan ni anabi sallallahu alayhi wa sallam òun ló pè ní islam fún jibril ìgbà tó bí pé akhbirni an islam sọ nǹkan tí ń jẹ́ islam fún mi nǹkan náà sọ̀rọ̀ sọ̀rọ̀ ti dá lóhùn òun náà ni àwọn òpó islam yẹn ni pé gbogbo àwọn nǹkan márààrún yìí àṣẹ tọ́lọ́wọ́ bá pa wá ni ká ní imáàna kàyẹ́ni bí ká gbà pé ọlọ́wọ́ bá nìkan ṣe láàmà sìn ṣùgbọ́n kan náà ká mọ̀ tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ká kírun ká gbà ọ̀rẹ́ ká lọ sí mọ́tà àti abá ní àǹfààní àti agbára bá wà ṣùgbọ́n kan náà ká sì mọ islam gbogbo àwọn kátàwákà yìí kò lẹ́tọ̀ọ́ tí ó lè gbà àfọlọ́wọn balẹ̀ kan oṣù èyí ni nítorọ́wọn bá pa wá láṣẹ tí ó bá kaná al-iman ìgbàgbọ́ ìgbàgbọ́ àlàyé eléyìí náà wọ́n yọ nínú hadith Jibril lòun bá kaná ìgbà tó ní fakhbirni an al-iman tó ní káná bí ó ṣàlàyé nǹkan tí ń jẹ́ ìgbàgbọ́ fún wa níbi dá lóhùn pé an tashhada an la ilaha ń jẹ́ ìgbàgbọ́ àwọn an tu'mina billah an tó nígbàgbọ́ sọ́lọ́run wa malaikatihi kò ní gbàgbọ́ sí màláìka rẹ̀ wa kutubihi kò ní gbàgbọ́ sí àwọn tírà rẹ̀ wa rusulihi kò ní gbàgbọ́ sí àwọn òjíṣẹ́ rẹ̀ wal yawmil akhir kò tún ní gbàgbọ́ sí ọjọ́ ìkẹyìn wa tu'minu bil qadar kò tún ní gbàgbọ́ sí qadara khairihi wa sharrihi ọjọ́ kádàrá rẹ̀ ní ọjọ́ yìí tí kò kì í ṣe orí tó yẹ kó jẹ́ tó bá fẹ́ jẹ́ mùtẹ̀lẹ́ kó lo àwọn nǹkan wọ̀nyí tí à ń kà yìí yẹn ni pé al-iman ọlọ́run bá fẹ́ ká ṣe gẹ́gẹ́ bó ṣe fẹ́ ká ṣe al-islam náà torí òun náà máa jẹ́ pé èèyàn ń jẹ orúfọ́ ọlọ́run bá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n al-ihsan ihsan al-ihsan ìmọ̀ ṣe dáadáa ìṣe dáadáa yìí náà a lè dáàmà àfi kó jẹ́ pé ká padà sínú àdìsá nàbì sallallahu alayhi wa alihi wa sallam bàbá nàbì ń ṣàlàyé al-ihsan ní pé an ta'budallaha كأنك تراه ونكيه ما سيالون وبا بيانتين ليولون أنا بواني وإن لم تكن تراه تبات شقي وما قيول لون فإنه يراك شبولون بانريو fi wele ẹni tí ń bá ń rorú rẹ̀ lẹ́mìí tó sì gbéṣẹ́ mi tí ń sin ọlọ́run ọba bẹ́ẹ̀ irú ẹnìyẹn ẹni tí ń ṣe nǹkan tí ọlọ́run ọba ní kò ṣe yẹn pé ń ṣe nǹkan tó ọlọ́run ọba pa láṣẹ. tọ́ tó bá wá rí báyìí èjì kí mi àti ẹnì kájọ wúra wa al-ihsan tá a dárúkọ yìí kò kí ń ṣe nǹkan tó rọrùn láti ṣe o ipò ńláńlá kan ni tó ní agbára tó ṣe pé àwọn àfẹ́sìn wọ́n máa ń sọ pé òun ni káàlẹ̀ maratibul ibada wọ́n lọ ga jù nínú àwọn martaba ìjọsìn fọlọ́wọ́n ọba ẹni tó bá ṣe pé gbogbo àti bá ń sin ní máa ń fíìl ẹni pé ní máa ń rò ní ẹ̀mí rẹ̀ ipe ṣe ọlọ́wọ́n ọba yìí tí ń bá rí wọ́n máa ń rí mi irú ẹni yẹn owó etí ó máa bẹ fún ni kíkẹ́ tó lè rí ẹni bẹ́ẹ̀ kó tó lè máa ṣe aburú kí ó ṣe aburú yẹn kódà tó bá gbèrò rẹ̀ tó gbèrò pé òun fẹ́ ṣe aburú lẹ́ẹ̀kan lẹ́tọ̀ọ́ lè pé ó tó padà pa kí nìyẹn ti pé ó kì í ṣe má torí pé kí ni ó mọ̀ pé ọlọ́run ọba yìí ọba tó ṣe pé ó ń rí òní kódà tó wọn bá rí ọlọ́run ọba irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí arákùnrin tí Ànábì sallallahu alaihi wasallam ṣàlàyé rẹ̀ fún wa nínú Sahih Muslim wípé àwọn mẹ́ta kan bẹ tó ṣe pé wọ́n ṣe ìrìn àjò àyàn ni pé wọ́n ṣe ìrìn àjò òkúta wá sílùú wọn nínú òkè wọn wá rí òkúta yìí ṣí mọ́ wọn ò pọ́n kálukú wa ẹ jẹ́ ká máa fi níta bá ṣe kàfi bẹ́ẹ̀ lọ́wọ́ ara èyí tí wọ́n fẹ́ lò ni pé ẹnìkan wá ń bẹ lára wọn òun wá ní òun ní ẹnìkan tó jẹ́ obìnrin tó ṣe pé ọmọ mọ̀lẹ́bí òun kan ni bí ọmọ àbúrò òun òun wá nífẹ̀ẹ́ ọmọ yìí gẹ́gẹ́ bí ọkùnrin ṣe máa nífẹ̀ẹ́ sí obìnrin láti bá ṣe àṣepọ̀ òun wá ń tan ọmọ yìí òun tan ọmọ yìí ọgbà fún un gbogbo nǹkan lòun fi tan ọmọ yìí ọgbà ó ní ìjọ lọmọ yìí wá wò pé ah wọ́n bá wọn bí ara ní ó ní bùkátà sí owó ló wá bá wọn pé ọ̀yà o nǹkan tí a máa ń sọ láti jọ ó ti yá àmọ́ nǹkan tí wọ́n ní bùkátà sí ni wọ́n sì fún ní dèédé nǹkan tí ń fẹ́ gangan pé kó gbà ṣùgbọ́n tó gba owó ìtàn àwọn tilẹ̀kùn àwọn fẹ́ bẹ̀rẹ̀ sí láti máa ṣe ìbàjẹ́ láàrin ara wọn lòun rántí ọlọ́run wa pé ah bàtà bá wà tilẹ̀kùn tọ̀ ṣé ọlọ́run ọba àìsàn wà jẹ́ ṣé kò wá rí wa ni ṣé kò mọ nǹkan tí ń lọ ni ẹ̀wọ̀n kan níta ń pè ní al-ihsan ni òun ni pé ó ń fura pé ah ọlọ́wọ́n bá yìí ó rí mi tí mi bá tẹ̀lé mi ò rí òun rí mi torí ẹni yẹn ipò ńláńlá ni nínú ipò dáńpẹ́ ní ipò ìsìn lọ́wọ́n bá àbí ipò ìtẹ̀lé àṣẹ ọlọ́wọ́n bá kí ẹ bá wọn ṣe ìbáàdà kan kí ẹ mọ wá sílẹ̀ bẹ́ẹ̀ ẹ rí pé ẹni yẹn yóò rí ìbáàdà yẹn ṣe ní ọ̀nà tó yẹ pé yóò mọ̀ jù yẹ pé yóò mọ̀ kanga náà ni wọ́n fi ní pé ipò tó lágbára náà ní ipò al-ihsan sórí ẹni báyìí tó bá ní ipò ìró kò ní máa wò pé ẹnìkan kan rí òun òun lè ṣàbúrú wá sí wọn àwọn gbà tó bá ti rí àwọn èèyàn kó máa wá ṣe dáadáa irú eléyìí ènìyàn tí ì dé ipò ẹ̀sán ni nínú àwọn ntí ọmọ ènìyàn máa ń lé tí wọ́n máa ń lé subhanallah ẹgbẹ́ bí wọ́n ṣe ń lé àwọn sàtífíkẹ́tì ayé ti pẹ́lú mi ni mo parí degree nítorí mo lè ṣe masters mo parí masters nítorí ṣe doctoral tí n bá ṣe doctorate tán pẹ̀lú ògùn ọlọ́run ètò kọ́ńtínú tí mi ni ó fi dé pé máa di associate professor tí n bá tó kó mẹ́ta ètò di professor báwo yẹn ṣe ń wá ògbóró pò yìí kí ipò ayé yìí wàláhì tó a kébìrẹ̀ làbá ṣe ń wá ipò ẹ̀mí ọlọ́fàpọ̀ tí yẹn wá ipò islam tí yẹn wá ipò iman tí yẹn wá ipò ihsan so kí yẹn máa wo nǹkan tí ipò tí yẹn ò di níwájú ọlọ́run ọba kí yẹn máa wo bí ẹ̀mí yẹn ò ṣe níwájú ọlọ́run ọba ọba máa dáa kó jẹ́ pé irú àwọn ipò yìí náà ọmọ mùsùlùmí là ń lé káàkiri lọ́sàn-án lóru àbí kó tó àwọn fílù pé ńgbà tí mi ò bá ti ẹ̀rọ ọlọ́run ṣùgbọ́n ọlọ́run ọba ẹ̀rọ rí mi ẹni tí ro ọba dẹrù stéèjì ẹ̀sán yìí kẹtó rí ẹni yẹn kó tó lè máa kó ìjọba jẹ àbí kó tó lè máa kó àwọn èèyàn jẹ à yóò ṣòro irú ẹni yìí kó tó lè máa ṣàbòsí fáwọn èèyàn yóò ṣòro irú ẹni tó ni màá tó máa kojú ìtẹnìkan náà wà ẹni yẹn náà wọn náà máa pé bóun ń bá rí wọn tí mo kálẹ̀ kàn yẹn náà ẹnìkan wọn bẹ òun ń gbé iṣẹ́ fún ẹnìkan níjọ́ kan ìtàjẹ́tò àjíhàn òun gbé iṣẹ́ fẹ́nìkan bí alákòjúwe kí wọn kí wọn bá yàn roko so bóyá o ti wá ní iye ká máa fún àwọn tí wọ́n ń roko wọ́n ṣàṣìrò àwọn gbọ́ lákòjúwe kẹ́ni tí bàbá tó loko tó ní one thousand ló máa ń fún àwọn èèyàn kí ẹni tó bá roko alágbàṣe kóun ní a ah, èmi ò yí gba one thousand one five lèmi máa ń gbà àmọ́ wọn ò ṣe ìdúnàdúrà kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbà tó di pé wọ́n parí iṣẹ́ tán bàbá na one thousand sí lápèjúwe bàbá tó níṣẹ́ ẹni tó gbaṣẹ́ òun takú onírọ́ pé mi ò lè gbarú ẹ̀ one five lè máa ń gbà lápèjúwe tó bó ṣe kọ owó yẹn lẹ́nu yẹn ó bá lọ bàbá tó lóyún ẹ̀ wá wò pé mi ní na owó rẹ̀ subhanallah ẹ̀ làwọn rẹ̀ ẹ̀wọ̀n kan ó ní mi ní na kọ́ wa ná owó òun ó wá fi owó yẹn ọlọ́kọ̀ọ̀kọ̀ òun kọ́kọ́ fi ra adìẹ ìgbà tó yá adìẹ ń pọ̀ òun fi ra ẹran ṣùgbọ́n tó ya ẹran yẹn wá pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ ibi wá rí ọjọ́ lọ ó pẹ́ ọkàndíjọ́ kan ni ẹni tó jẹ́ bàbá alágbàṣe yìí yẹn ni pé ẹni tó tó gba iṣẹ́ kan pé á ah, mo lówó kan lọ́nà kan mo lówó kan lọ́nà kan bó ṣe dikọ́ wá bẹ́ẹ̀ nù bàbá bí mo lówó kan lọ́dọ̀ yẹn bàbá yẹn àṣẹ ń tọ́jú gbogbo nǹkan rẹ̀ láti tó ti lọ́kọ̀ fọwọ́ kan dúkìá ọmọ dúkìá ẹni tó ń tó ń tó nìkan bí ẹ̀ fi ń pọ̀ sí ó sì tún ẹran yẹn ń pọ̀ sí òfin lẹ́bẹ̀ẹ́ náà ni ìgbà tẹ́ni ẹ wá béèrè ojú ara rẹ̀ ní àìwọ́ ah, ni ó sì fi mọ́ lọ síbi àwọn dúkìá rẹ̀ tó ti pọ̀ ẹran tó kò ní wọlé ní gbogbo àwọn kìnìún yòówù rẹ̀ mo fìrà kó lẹ́nu yẹn dẹ̀ kó gbọ́ àwọn kan yìí ẹ wò kí ni kò fi mú ẹni yẹn ṣe jàǹbá kò ṣe jàǹbá fún ẹni tó gbéṣẹ́ tó gbéṣẹ́ fún tó fowó sí lọ́dọ̀ òun náà ni pé ó mọ̀ pé tí òun ń sun lọ́run ọlọ́run bá dẹ̀ ń rí òun ẹ̀wọ̀ ń fíìlì ma'ayyatullah ń fíìlì ihsan pé ọlọ́run bá ń rí mi tèmi ọba tẹ̀rọ ọlọ́run ọba fún náà ni pé ipò yìí kò kí ń ṣe ipò kékeré tèmi àti ẹnà kí gbogbo àná ká wo ìgbésí ayé ẹ̀sìn wa bá ṣe ń sìn tí bá rí ẹlòmíì tí bá ń kírun ni wọ́n pe a sọba tó dá ọ̀nà ló ń sìn báyìí tí bá rí ẹlòmíì tí bá ń kírun pé sọba tó dá ọ̀nà ló ń sìn báyìí tó gbó èèyàn láti lọ lè wádìí bó ṣe sí lọ́wọ́n ọba kò wá sí nǹkan tí wọ́n fi ń rí àlẹ́ òun náà ní kí wọ́n tẹ̀lé súnà nàbì sallallahu alayhi wa alihi wa sallam náà ní àfihàn ọlọ́run ọba àìsàn ìjẹ́l kí ó ṣàánú gbogbo wa ó fi ẹ̀ṣẹ̀ wa lé ìlànà súnà nàbì sallallahu alayhi wa sallam kó lé wa jìnnà sí bídà alùpùpù máa rò pé alẹ́ ṣẹ́tàn yìí ike ń ta àbúrò làákà ní kàtàrà wọn wà ní ìbẹ̀ ní sùfì ti jáde bàbá ńlá ọ̀rọ̀ ni kọjọ́ra wọn ìdákun kí n sin bí ẹni tí ń rí ọlọ́run bóòlù ti jọ sùfì kí tí o bá ti rí ọ òun rí ọ níbo ló ti jọ ọ́nù tààrífù sùfì mẹ́ sókòjọ́ra wọn سو كلهم كيما شافوا عن فواك كل في سوالي لنا سنة النبي صلى الله عليه وآله وسلم سبعة كيما يجي على بكر إتوي أبو مختار أبو خطاب يتوبع مع إخوة يكون كلهم بقوا شمالة سبعة سيان لنفن لا تكبر وانا كلهم بكين جي كيوبلو فواك وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك